any evil personality that cage my body till I fully life wherever you are. Aha! In the name of Jesus, any wicked personality that cage my spirit, soul, and body last year, wherever you are, Shama Santa. Shama Santa. Shama Santa. Any wicked personality. The cage my spirit soul and body last year. So my soul and die. So my soul and die. So my soul and die. So my soul In the name of Jesus. So my soul and die. So my soul and In the name of Jesus. Thank you, Jesus. Blessed be the name of our God. In Jesus' mighty name we pray. gbàdúrà. very good. ó dára. very good. ó dára. you cannot be praying like this and not see changes. a ò lè máa gbàdúrà báyìí ká má rí ìyípadà. shout it again loud and clear. pariwo rẹ̀ lẹ́ẹ̀kan sí lówó òkè. say any wicked and. ọwọ́ ìkà ìyówù. shaking the ladder of my promotion. tó mi àkàsọ̀ ìgbéga mi. Ah, ah. ẹ ti gbọ́ rí ni tọ́ ma dé a ó jà bọ̀ we will pull ah. him down. <laughs> o oh, ní ṣẹ́ka ẹgbẹ́ ọ̀kan tí mo sọ mo ní ẹ̀ ní ṣẹ́ka. ẹni wicked heart. agbára ìka ìyówù. ṣé kí my lord promotion. wọ́n ní àkàsọ in the name of Jesus any wicked power. agbára my lord of promotion. Soma sotanta. Soma sotanta. Soma sotanta. Soma sotanta. Soma sotanta. Soma sotanta. In the name of Jesus. And get that. Shake him a lot of promotion. Soma sotanta. Soma sotanta. Soma sotanta. In the name of Jesus. Aha. Rico Polymozonto. In the name of Jesus. Yes. Thank you, Jesus. In Jesus' mighty name we pray. Amen. Amen. ìgbà míì mi ò ní gẹ̀ẹ́sì tí máa lò fúnra àwọn ọ̀rọ̀ báyìí. sometimes i will not have english to use for some words. <laughs> amen. amen. ànẹ́nì kan sọ fún èèyàn kan báyìí ní ojúkorojú kì í ṣe ìran o. somebody was telling another person one on one. kò sọ pé ó rọ̀wọ́ mi ó ní tó o to gbọ́ gbo one on one. èmi tí mo wà ń bẹ̀rẹ̀ ah ó sọ bẹ́ẹ̀ ó ní tó o bá gbọ́ gbà èmi tí mo wà that if if you hear anything i'm the one behind it. amen. amen. that's why I tell God téèyàn gbọ́dọ̀ Didn't you that you need to pray. I know I alákọ̀wé máa ń ṣe mí. i pity educated amen. people. máa ń sọ fáwọn èèyàn nínú ṣọ́ọ̀ṣì tí mo ti i do tell people by formal church. amen. ẹ kàn lè rí mi tí mò tí mò ń múra you may see me putting on a suit. èmi ò ń ṣe alákọ̀wé o alákọ̀wé ló máa ló máa sọ pé Darwin Darwin's uh, theory of evolution that we, descended from uh, ape. wọ́n ló descend from ape. ó sọ̀ kalẹ̀ láti ibìkan wá. ìṣe mi orí ìwé pé <laughs> amen. àmín. tọ́ bá nàyàn lọ́rẹ́. asáré adáfún yìí asáré ẹnìkan tún sọ pé asáré kàbàkàbà <laughs> amen. amen. shout this with everything in you. pariwo èyí pẹ̀lú ohun gbogbo. say witchcraft power. agbára jẹ́. behind my troubles. in the name of Jesus. witchcraft power. all my troubles. Da. aha. and da. sọ tanda. Sọ ma sọ tanda. Sọ ma sọ tanda. Which God power. Behind my troubles. Sọ ma sọ. Da. Sọ ma sọ. Da. Sọ ma sọ. Da. Sọ ma sọ. Da. Sọ ma sọ. Da. Sọ ma sọ. Da. Which God power. Behind my troubles. Oh yes, sọ ma and da Sọma sọ́tàn dà. Dókítì whisper Sọma sọ́tàn dà. Dókítì powers. Agbára àjá. They have my troubles. Tó gbàdá yìí wá. yẹ sọma sọ́tàn In the name of Jesus. whisper Jésù. Witchcraft powers. Agbára àjá. They have my troubles somasotanta somasotanta somasotanta somasotanta somasotanta thank you jesus in jesus mighty name we pray. I pray for somebody here. Mo gbàdúrà fún ẹnìkan níbí. Whose amen will agree with this word of prophecy? Èyí àwìn rẹ̀ yóò ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yìí. Any wicked power. Agbára ìka ìyówù. That pursued you into this place this morning. Èyí tó ọwọ́ bí yìí lówùrọ̀ yìí. When you look back. Nígbà tí o wẹ̀yìn. You will not see them again. Ẹ ní rí mọ́. In the mighty name of Jesus. Olùkọ́ náà Jésù. The powers that fought you in your dreams last year. Ètò bá ọjà lójú àlá rẹ lọ́dún tó kọjá. And they have started again this year. Ètò tó ti bẹ̀rẹ̀ lọ́dún yìí. I decree. Mo pàṣẹ. They shall die prematurely in the name of Jesus. Ó ń lórúkọ Jésù. I pray for somebody here whose amen can be loud and clear. That the power alágbára. that has been attacking you all over the place. ètò ti dojú kọ ní gbogbo ọ̀nà. the power. agbára. that has been blocking your heavens. tó ti dí ọ̀run rẹ. I send the angel of death to them right now in the name of Jesus. sí wọn báyìí lórúkọ Jésù. The Lord shall fight for you. Olúwa yóò jà fún ọ. And you will hold your peace. Ó sì pa ẹnu rẹ mọ́. In the name of Jesus. Olúwa Jésù. It is done. Ó ti rí bẹ́ẹ̀. In the name of the Father. Lórúkọ ti bàbá. And of the Son. Àti ti ọmọ. And of the Holy Ghost. Àti ti ẹ̀mí mímọ́. Shout three Lord amen. Àmì Amen. Amen. I want you to shake hands with three people. Mo fẹ́ kí o bọ̀wọ́ pẹ̀lú ènìyàn mẹ́ta. Say my brother. Ipe arákùnrin mi. My sister. Arábìnrin mi. In twenty nineteen. Ní ọdún yìí you will experience unending progress. ó ní ìrírí ìtẹ̀síwájú tí kò lópin. in twenty nineteen. nínú ọdún yìí. you will experience unending progress. ó ní ìrírí ìtẹ̀síwájú tí kò lópin. in twenty nineteen. nínú ọdún yìí. you will experience unending progress. ó ní ìrírí ìtẹ̀síwájú tí kò lópin. nínú ọdún yìí. you will experience unending progress. ó ní ìrírí ìtẹ̀síwájú tí kò lópin. in twenty nineteen. ní ọdún yìí. experience. ó ní ìrírí ìtẹ̀síwájú tí kò lópin. unending progress. unending progress. Unending progress. Unending progress. Unending progress. Unending progress. Say it loud and clear. Unending progress. Unending progress. Unending progress. Unending progress progress unending progress unending progress unending progress unending progress in the mighty name of Jesus. It is done. The name of the Father. Lord And of the Son. Àti And of the Holy Ghost. Àti Mímọ́. Let's clap for Jesus. Hallelujah. Hallelujah. Amen. Sit down. Pen. Amen. There's no place like Southwest Region 31. kò sí ibi tó dàbí ẹkùn kọkànlélọ́gbọ̀n. hallelujah. hallelujah. I thought Idiaba was the best for me. Mo rò pé Idiaba ló dára jù ni. But when I got here. Ṣùgbọ́n nígbà tí mo débí. I discovered that. Mo ṣàwárí pé. Heaven is open here. Ọ̀run ṣí níbí yìí. Surely the Lord is in this. Lótìtọ́ Olúwa wà níbí yìí. Hallelujah. Hallelujah. It is well with you. Ó ti dára fún yín. I'm enjoying myself in this place. Mo ń gbádùn ara mi ní yìí. Amen. Àmín. Hallelujah. Hallelujah. Enjoying unending progress. Gbígbádùn ìtẹ̀síwájú tí kò lópin. Deuteronomy chapter 1 verse 6. Deuteronomy orí kìíní ẹsẹ̀ ìkẹfà. The Lord our God spake unto us in Horeb, saying, saying, Ye have dwelt long enough in this mount. olúwa ọlọ́run wa sọ fún wa ní orébù wípé ẹ gbé orí òkè yìí pẹ́ tó. Exodus chapter fourteen. orí kẹrìnlá. Let's look at verse fifteen there. Ẹ jẹ́ ká wọ ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún níbẹ̀. Exodus fourteen. Exodus orí kẹrìnlá. Verse fifteen. Ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún. Are we there? And the Lord said unto Moses, Wherefore Christ thou unto me, Speak unto the children of Israel that they go forward. Olúwa sì wí fún Mósè pé, Èṣe tí ìwọ fi ń ké pè mí, sọ fún àwọn ọmọ Ísírẹ́lì there is somebody here this morning. from today. you will move forward. I say you will move forward. in the name of Jesus. Job. Job. chapter 17 kẹtàdínlógún. let's look at verse nine. Job seventeen verse nine. Job orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkẹsàn-án. And what does he say? Kí ni Job seventeen verse nine. The righteous also shall hold on his way, and he that hath clean hands shall be stronger and stronger. olódodo pẹ̀lú yóò di ọ̀nà rẹ̀ mú àti ọlọ́wọ́ mímọ́ yóò máa lera síwájú. Concerning somebody whose amen can be loud and clear. Nípa ẹnìkan tí àmì rẹ̀ lè lọ sóhun òkè. This year twenty nineteen. Ní ọdún tuntun yìí. You shall be stronger and stronger in the name of Jesus. Ó lera lera àti lera sí i lórúkọ Jésù. Let your amen be loud and clear. Jẹ́ kí àmì rẹ̀ lọ sóhun òkè. I feel like reading one more. Ó wù mí pé kí n kà kan sí. Should I go ahead? Ṣé kí n tẹ̀síwájú? Okay, Psalm one. Orin Dáfídì orí orí kínní. Ah, that one is talking about me in twenty nineteen. Eléyìí sọ nípa mi ní ẹgbẹ̀rún ọdún méjì ó lé mọ́kànlélógún. See it now before you now claim it. Ẹ wò ó kí ẹ tó kéde rẹ̀. Amen. Amen. He's talking about me. Me alone. In 2019. Psalm one verse three. Orin Dáfídì And he shall be like a tree planted by the rivers of water that bringeth forth his fruit in a season. His leaf also shall not wither. And whatsoever he doeth shall prosper. Yóò sì dàbí igi tí a gbìn sí etí pa odò, tí ń sun èso rẹ̀ jáde ní àkókò rẹ̀, ewé rẹ̀ kì yóò sì rẹ̀, àti ohunkóhun tí ó ṣe ni yóò máa ṣe déédéé. Beloved, olùfẹ́, that is the will of God for our life. Èéfín Ọlọ́run nìyí fún ayé wa. He said beloved. Ó ní olùfẹ́. I wish above all things. Mo fẹ́ nínú ohun gbogbo. That thou mayest prosper. Wípé kí ẹ̀yin kí ó ṣe rere. And be in health. Kí ẹ sì wà ní ìlera. As thy soul prospereth. Bí ọkàn yín ṣe ṣe rere. That's the will of God for our life. Ìfẹ́ Ọlọ́run nìyí fún ayé wa. You can see the references. A ti lè rí àwọn ohun tí a ti gbé yẹ̀wò. It's talking about progress. Ó ń sọ nípa ìtẹ̀síwájú in 2019. ní ọdún ẹgbẹ̀rún ọdún méje ó lé mọ́kàndínlógún. concerning every one of us that is here today. nípa gbogbo wa tó wà ní ibi lónìí. beloved. olùfẹ́. progress is an attainable state with the right kind of attitude in our life. ìtẹ̀síwájú ó jẹ́ ìpele tí ènìyàn lè rí gbà pẹ̀lú ìwà tó tọ́ nínú ayé ènìyàn. progress. ìtẹ̀síwájú. is not a myth or a mirage but something that is possible kì í ṣe ohun tó tó ní ewu àbí ohun tó jẹ́ àjèjì ṣùgbọ́n ohun tó ṣeé ṣe. the fact that you have not experienced progress in your life does not indicate that people are not moving forward. bó tilẹ̀ jẹ́ wípé ò ní ìtẹ̀síwájú nínú ayé rẹ kò ṣàpẹẹrẹ pé àwọn ènìyàn ò tẹ̀síwájú. some people when they get used to darkness they cannot even comprehend light again. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó bá ti dé ìpele òkùnkùn wọn ò tilẹ̀ lè dá ìmọ́lẹ̀ mọ̀mọ́. I pray for somebody here. That from today. The kind of movement that will be happening in your life. Is the one that will move forward in the name of Jesus. Number one. Progress is a journey forward. A movement. rírìn síwájú ìdàgbàsí. growth. dídàgbàsí. reactivation Reviver. Renewer regeneration, an improvement, new acquisition. I know of somebody for several years. Fún ọdún díẹ̀. He cannot buy a new cloth. People were dashing him. Àwọn ènìyàn ń fún But when time of progress came, ṣùgbọ́n ní tí àkókò ìtẹ̀síwájú dé, he started to bow. Ó wá bẹ̀rẹ̀ sí ní rà. Turning somebody here. Nípa ẹnìkan níbí This twenty nineteen. Ọdún ẹgbẹ̀rún ọdún méjì ó lé mọ́kàndínlógún yìí. Shall be a period of acquisition for you in the name of Jesus. Yóò jẹ́ àkókò ìrígbà fún ọ lórúkọ Jésù. I speak to that person. Mo sọ̀rọ̀ sí ayé ẹni yẹn. Has been selling properties. Èyí tó ti ń ta ohun ìní rẹ̀. You sold your handset. O tilẹ̀ ta ẹ̀rọ ìléwọ́ rẹ. Wrist watch. Aago ọwọ́ rẹ. Concerning this new year. Nípa ọdún tuntun yìí. The power that is making you to sell your property. Agbára tó jẹ́ kí o ta àwọn ohun ìní rẹ yìí. Shall die in the name of Jesus. Ó kú lórúkọ Jésù. It shall be a season of new acquisition. Yóò jẹ́ àkókò ohun ìgbà ọ̀tun. She will be breaking new ground. Ètò máa gbé ìdé ilẹ̀ mìíràn tó tuntun. In the mighty of Jesus. Lórúkọ ńlá Jésù. It shall be a year of harvest for you. Yóò jẹ́ ọdún ìkórè fún ọ. Progress. Ìtẹ̀síwájú. Is when you experience new discovery. o ní nígbà tí o bá ní ìrírí ohun àwárí ọ̀tún. new discovery. ohun àwárí ọ̀tún. you begin to discover new things. o wá bẹ̀rẹ̀ sí ṣàwárí àwọn ohun tuntun. you you have pleasant surprises. ó wá bẹ̀rẹ̀ sí àwọn ohun ìyanilẹ́nu tó dára. open heavens. ọ̀run tó ti ṣí. favour galore. ojú rere sí started to remember your name all over the place. àwọn èèyàn bẹ̀rẹ̀ sí rántí orúkọ rẹ káàkiri. begin to experience turn around. ó wá bẹ̀rẹ̀ sí ní ìrírí ìyípadà. harvest. ìkórè. Before there was no harvest. Tẹ́lẹ̀ kò sí ìkórè. But this new year. Ṣùgbọ́n ní ọdún tuntun yìí. The Lord said. Olúwa wípé. You have dwelt too long on that mountain of no harvest. O ti gbé pẹ́ ní orí òkè kò sí ìkórè yìí. It means. Ó túmọ̀ sí. You have to move forward. O nílò láti tẹ̀síwájú. Into a new mountain of harvest. Fún òkè tuntun ti ìkórè. That shall be your your portion. eléyìí yóò jẹ́ ìpín rẹ. there shall be favour galore. ojú rere yóò wà sí. there shall be turnaround. ìyípadà yóò wà. there shall be testimony. ẹ̀rí yóò wà. there shall be victory on the battlefield of life. ìṣẹ́gun yóò wà lójú ogun ayé yìí. in the mighty name of Jesus. lórúkọ ọlá Jésù. beloved. olùfẹ́. if you notice the first statement I made. Tí o bá ṣàwárí gbólóhùn àkọ́kọ́ tí mo kọ́kọ́ sọ. I said. Mo wí pé. Progress. Ìtẹ̀síwájú. is an attainable state. Ó jẹ́ ìpele tí ènìyàn lè rí gbà. With the right kind of attitude. Pẹ̀lú irú ifá ìwà tó tọ́. So therefore now. Nítorí náà. I want to tell you some attitude that will help you to experience progress this year. mo fẹ́ sọ fún ọrú ìṣe àti ìwà tí ó ràn ọ́ lọ́wọ́ láti lè jẹ́ kó orí ìtẹ̀síwájú gbà ní ọdún yìí. you need to know them. o nílò láti mọ̀ wọ́n. before you can experience progress. kó o tó lè ní ìrírí ìtẹ̀síwájú. success is not a gift ẹnìkan sọ pé àṣeyọrí kì í ṣe ẹ̀bùn. you work for it. ó ṣiṣẹ́ fún ni. you work for it. ó ṣiṣẹ́ fún ni. and that's how it is with progress. ìbáyìí náà ni tẹ̀síwájú ṣe rí. progress is more than somebody praying and you are saying amen I claim it I receive it ìtẹ̀síwájú ju kí ẹnìkan sọ kó gbàdúrà lọ kó sọ pé àmì mo rí gbà àmì mo ti gbà. there are some things you need to do. àwọn nǹkan kan wà tí o nílò láti ṣe. before you now begin to have record of success and progress in the course of this. kó o tó lè máa ní àkọsílẹ̀ àṣeyọrí àti ìtẹ̀síwájú nínú ọdún yìí. number one. ohun àkọ́kọ́. you need to discern the will of God for your life. o nílò láti mọ ìfẹ́ ọlọ́run fún ayé rẹ. or the will of God for the moment. àbí ìfẹ́ ọlọ́run fún àkókò kan. when When you look around us now. Nígbà tá a bá wò kiri káàkiri wa. What is the most popular thing that people are now running into now? Kí ni ohun tó pọ̀ tí àwọn ènìyàn ń sáwọ̀ báyìí? Ah, yóò máa dára fún yín. Politics. Òṣèlú. Is the most common thing now that people are saying ah. Òun ah. lohun tó wọ́pọ̀ tí àwọn ènìyàn ń sọ wípé ha. Ah. Gbé gbé gbé gbé gbé ah <laughs> I must be part of the carrying o. Èmi náà gbọ́dọ̀ wà lára àwọn tó ń gbé many of the people that have gone into politics now. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti wọnú òṣèlú lọ. some of them they will be wounded by the time they coming out of. ọ̀pọ̀lọpọ̀ wọn ni yóò gbọ́gbẹ́ nígbà tó bá ń jáde bọ̀ wá. have you heard from God. ìjẹ́ ẹ ti bèrè lọ́wọ́ Ọlọ́run. should I go into politics. ṣé kí n wọnú òṣèlú lọ. the business that somebody is making money. okòwò tí ẹnìkan ṣe tó ń rí owó níbẹ̀. is it an indication that you to make money from it. ìjọ jẹ́ àpẹẹrẹ pé ìwọ náà wàá rí owó mú níbẹ̀. two heads. orí méjì. can you compare together. ìjẹ́ a lè fi wọ́n gbéra wọn. and say they have to go through the same channel. kí a wá sọ pé wọ́n gbọ́dọ̀ gba ọ̀nà kan kọjá. you need to find out. o nílò láti ṣàwárí. what is the will of God for my life. kí ni ìfẹ́ ọlọ́run fún ayé mi. am I created for this business? Ǹjẹ́ a mi fún okòwò yìí bí? Or am I just wasting my time in it? Àbí mo kàn fi àkókò mi ṣòfò lórí rẹ̀? You need to find out o nílò láti ṣàwárí. you need to take time to pray. o nílò láti fi àkókò sílẹ̀ gbàdúrà. that's the assignment number one i'm giving to somebody this year. iṣẹ́ àkọ́kọ́ tí mo fi fún ẹnìkan ní ọdún yìí nìyí. this thing that i've been doing. àwọn ohun tí mo ti ń ṣe yìí. and i've not recorded any success. tí n ò sì kọ àkọsílẹ̀ àṣeyọrí kankan. should i continue with. ṣé kí n tẹ̀síwájú pẹ̀lú rẹ̀. you need to ask from God. o nílò láti béèrè lọ́wọ́ ọlọ́run. and God will speak to you. ọlọ́run yóò sì bá ọ sọ̀rọ̀. you ah, never talk to me before. kọ́ sọ pé o oh, ò tí ì bá mi sọ̀rọ̀ tẹ́lẹ̀ rí. that's that's why i kept kept quiet and I was looking at you. Ìdí nìyí tí mo fi dákẹ́ tí mò ń wò. But now. Ṣùgbọ́n báyìí. That you have talked to me. Tí o ti bá mi sọ̀rọ̀. This is what I want you to do. Ohun tí mo fẹ́ kí o ṣe nìyí. This is what I want you to do. Ohun tí mo fẹ́ kí o ṣe nìyí. Not that somebody to tell you. Kì í ṣe wípé ó lọ bá ẹnìkan láti sọ fún ọ. You are a child of God ọmọ ọlọ́run ni ọ́. talk to him. bá a sọ̀rọ̀. discern the will of God for your life. mọ ìfẹ́ ọlọ́run fún ayé rẹ. do not follow the multitude to do evil. má ṣe tẹ̀lé ọ̀pọ̀ èrò láti ṣe ibi. the fact that everybody is rushing in it. ní ìpele bó ti jẹ́ pé gbogbo ènìyàn ló ń sá wọnú rẹ̀. does it make it right. ìjẹ́ ó tọ́ bí. let me tell you some things. ẹ jẹ́ kí n sọ àwọn kankan fún yín. there are some theories. àwọn iṣẹ́ kan wà. propounded by scientists. fifty years ago hundred years ago. Ah. and they claim it is right and proper and people you know, follow them but now the same set of scientists said we have reviewed our theory and they have come out with another theory. wọ́n wá sọ wípé àwọn ènìyàn wá ń gbìyànjú láti tẹ̀lé wọn wípé torí pé ojú ọ̀nà tó tọ́ ṣùgbọ́n báyìí ojú àwọn ènìyàn ti ṣí láti mọ̀ wípé tó fi mọ̀ láti tó fi yẹ láti tẹ̀lé àwọn onímọ̀ sáyẹ́ǹsì wọ́n tún ti gbé ohun èlò mìíràn jáde. what was right yesterday. ọlọ́run tọ́ lánàá. may not be right today ohun tó tọ́ lánàá ó lè má tọ́ lé ní mọ́. not be right today. ó lè má tọ́ lé ní mọ́. the business that is raining yesterday. okòwò tó ń jọba lánàá. not rain today. ó lè má jọba lónìí mọ́. only God knows the best for you. ọlọ́run nìkan ló mọ ohun tó dára jù fún ọ. let me tell you one thing. jẹ́ kí n sọ nǹkan fún ọ. while I was growing up. nígbà tí mò ń dàgbà. a young girl. ọ̀dọ́mọdékùnrin. there are some people I took as my model àwọn ènìyàn kan wà tí mo mú gẹ́gẹ́ bí ẹni tí mò ń wò. I wanted to be like them. mo fẹ́ dàbí wọn. the two of them. àwọn méjì ni. number one. ẹni àkọ́kọ́. Alex Kondi. Alex Kondi. number two. ẹni ẹ̀kejì. yanju adegbite. yanju adegbite. these two guys. àwọn ènìyàn méjì yìí. all they are is what I wanted to become. ohun gbogbo tí wọ́n jẹ́ ni mo fẹ́ jẹ́. I don't I'm not even planning to be a doctor a lawyer. n wo n wo tilẹ̀ ronú láti jẹ́ dókítà àbí agbẹjọ́rò. I wanted to be a DJ. Why are you laughing? It's funny. That's what I wanted to become. Ohun tí mo fẹ́ jẹ́ nìyí. That's all I wanted to become. Ohun tí mo fẹ́ jẹ́ nìyí. I bought jukebox like sixteen. Mo wá ra pátákó bí eléyìí. That they play music. Èyí tán fi máa ń kọrin tán fi ń kọrin. My speaker the best. Àwọn àwọn ẹ̀rọ gbóhùnjáde mi ló dára jù. And I was the toast of everybody in parties all over the town. Gbogbo àwọn ènìyàn wá fẹ́ràn mi kiri. Amen. Àmì. That's what I was doing. Ohun tí mò ń ṣe nìyí. And I thought that was the best. Mo wá rò pé ohun tó ti dára jù nìyẹn. Until one day. Àfi ọjọ́ kan that I heard the voice of God. Tí mo wá gbọ́ ohùn Ọlọ́run. I thought I was running mad as in me. Mo rò wípé mò ń ah, ah. sínwé ni mo ní àìmí. It's not me. Èmi kọ́ o. Even somebody came and confirmed it. Ẹnìkan wá wá ó tún fìdí rẹ̀ múlẹ̀. I said don't you know the person you are talking to? Mo ní ṣé òun ẹni tó ń bá sọ̀rọ̀ ni. Ah, you don't know me. O ò mọ̀ mí. Bad man. Amen. Àmín. I cannot do this thing. N ò lè ṣe eléyìí o. What make me to come in contact with Bible? What? Kí ni ohun tí ó dà mí pọ̀ pẹ̀lú Bíbélì? But God knows the best. Ṣùgbọ́n Ọlọ́run ló mọ èyí tó dára jù. He knows the future. Ó mọ ọjọ́ iwájú. He knows what is best for me. Ó mọ ohun tó dára jù fún mi. He said drop banking for Bible. Ó ní fi ilé ìfowópamọ́ sílẹ̀ fún Bíbélì. Drop banking for Bible. Fi ilé ìfowópamọ́ sílẹ̀ fún Bíbélì. Okay, if I drop banking, I don't know this Bible. Mo wá ní àti mo máa fi ilé ìfowópamọ́ sílẹ̀, n ò mọ Bíbélì yìí. But he knows the best. Ṣùgbọ́n mo ń tó dára jù. A songwriter said the Lord knows the way. olùkọ́ orin kan sọ pé. through the wilderness. ọlọ́run mọ ọ̀nà ní aginjù. all you have to do is to fall. Ohun gbogbo tí o ní láti ṣe ni láti tẹ̀lé. Ọlọ́run mọ ọ̀nà nínú aginjù. Ohun tí o ní láti ṣe òun ni láti tẹ̀lé. A man bought a piece of land. Ẹnìkan ra ilẹ̀ kan and he planted on it. ó wá gbin irúgbìn sórí rẹ̀. nothing was coming out of it. kò sóhun tó jáde níbẹ̀. he said i'm going to sell this land. ó ní wọn ta ilẹ̀ yìí. and he sold it. ó wá tà á. another man bought it. ẹlòmíràn là ó rà á. and he discovered that the whole place was dark and black. ó wá rí i pé gbogbo ilẹ̀ ló kàn dúdú tí kò sí nǹkan kan níbẹ̀. so he called one of his friends who was a geologist. ó wá pe ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ tán nímọ̀ nípa ilẹ̀ àti agbègbè. he said look at this thing ó ní ẹ wo ibí yìí. man looked at it. ọkùnrin náà wá wò ó. ó wí pé. this place is filled up with oil. ó ní ibí yìí ló kún fún epo. how much did you bought this. ó ní èló ló ra ilẹ̀ yìí. how much. he said just for token. ó ní owó díẹ̀ náà ni. somebody saying I cannot do anything useful with it fún ọ. ẹnìkan sọ pé òun ò lè ṣe nǹkan kan tó tọ́ lórí ilẹ̀ yìí. and he gave it away. ó wá sọnù. another person bought it. ẹlòmíràn wá rà á. discovered oil on it. ó wá ṣàwádìí epo rọ̀bì lórí rẹ̀. thousands of acres of land. ilẹ̀ tó pọ̀ yanturu. and now that's how he hit it. bẹ́ẹ̀ ni bó ṣe wá rí imú nìyí. I pray for somebody. mo gbàdúrà fún ẹnìkan. where others are failing this year. níbi tí àwọn tó kù ti ń kùnà lọ́dún yìí. you will make it. ó ṣàṣeyọrí. You will make it. Ó ṣàṣeyọrí. You will make it. Ó rí mú. In the name of Jesus. Lórúkọ Jésù. Number two. Ọ̀kejì. Take counsel from superior minds. Gba ìmọ̀ràn láti ọkàn tó tún ga jù. And mentors. Àti àwọn adarí rẹ. Take counsel from them. Gba ìmọ̀ràn láti ọ̀dọ̀ wọn. Take counsel. Gba ìmọ̀ràn. Don't pretend as if you know everything. Má ṣe bíi pé o mọ ohun gbogbo. Beloved. Olùfẹ́. In the multitude of counsel. Nínú ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ràn. The Bible said there is safety. Bíbélì sọ pé àbò wà. Proverbs chapter fifteen verse twenty-two. Òwe orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ kejìlélógún. Six. Ó wí pé. Without counsel purposes are disappointed but in the multi-dwellers they are established. Láìsí ìgbìmọ̀ èrò adásán ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbìmọ̀ wọ́n á fi ìdí múlẹ̀. beloved olùfẹ́. you need to take counsel. o nílò láti gba ìmọ̀ràn. the fact that you know some things in one aspect of life does not make you to be an expert in every field of life. níwọ̀n ìgbà tó fi jẹ́ pé o mọ àwọn nǹkan kan ní agbọ̀n kan kò wá sọ kò wá sọ pé gbogbo rẹ̀ ni wàá mọ̀ ní àwọn agbọ̀n tó kù. somebody defined a professor and I agreed ẹnìkan sọ nípa professor ẹnìkan sọ̀rọ̀ nípa professor kan ó sì gbà pẹ̀lú ohun tí wọ́n sọ nípa rẹ̀ wọ́n ní o oh, professor is somebody òun ni ẹnìkan that knows everything tí ó mọ ohun gbogbo about certain one certain aspect of life. nípa agbọ̀n kan ní ayé yìí. he knows everything o. ó mọ ohun gbogbo. about certain field of life. nípa ìsọ̀rí kan ní ayé yìí. you can be a professor of wood technology. o lè jẹ́ professor nípa ìmọ̀ igi. and that's all you know. kò ní dínì yóò gbogbo tí o mọ̀. you don't know anything about cement. o ò mọ kankan nípa cement. and concrete. àbí nípa ohun ìrẹ́lé. no matter how professorial you you are. bó tilẹ̀ wò kí o jẹ́ professor ọ̀mọ̀wé tó. if you are not you know, mechanical engineering or whatever automobile engineering. tí o bá jẹ́ olùmọ̀ ẹ̀rọ. when your car break down. nígbà tí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ máa dákú ní ọ̀nà. you just have to call a roadside mechanic. o nílò láti pe olùmọ̀ẹ̀rọ tí yóò ṣe. it is only one aspect of life that you know about. agbọ̀n kan nínú ayé ni o mọ̀ nípa rẹ̀. he said in the multitude of counsellors purposes are established. Nínú ọ̀pọ̀lọpọ̀ ìgbìmọ̀, a fi ìdí ọ̀rọ̀ múlẹ̀. In Proverbs again. Nínú ìwòwe bákan náà. Chapter twenty. Orí ogún. Verse eighteen. Ẹsẹ̀ kejìdínlógún. Every purpose is established by counsel and with good advice make war. With what? With good advice. Pẹ̀lú ìmọ̀ràn tó dára. Make war. Seek for people that can give you good advice. wá àwọn ènìyàn tí wọ́n lè fún ọ ní ìmọ̀ràn tó dára. not failures. kì í ṣe ìkùnà. somebody failed. ẹni tó kọ ẹnìkan kùnà. you are not going to him. ìwọ náà wá lọ to teach you how to succeed. kó wá kọ́ ọ bí wọ́n ṣe ń ṣàṣeyọrí is is a sure guarantee that you are bound for failure. ó ti dájú wípé ó kùnà ni. that's number two attitude for progress this year. ìṣe ẹ̀kejì ni fún ìtẹ̀síwájú ní ọdún yìí. number three. ẹ̀kẹta. be passionate about your goals and visions ní ìfẹ́ nípa ohun tí o fẹ́ jẹ́ ní ọjọ́ iwájú. be passionate about your goals and vision. ní ìfẹ́ nípa ìlépa rẹ. there is something that God has wired you for. ohun kan wà tó jẹ́ pé Ọlọ́run ti ṣètò rẹ fún. there is something that God calls your vision. ohun kan wà tí ọlọ́run pè ní ìran rẹ. be passionate about ní ìfẹ́ nípa rẹ̀. let people see you and know that you love this thing that you are doing. jẹ́ kí àwọn ènìyàn rí ọkọ mọ̀ wípé o fẹ́ràn ohun tí ò ń ṣe yìí. anything that you are doing and you don't love it you cannot succeed in it. ohunkóhun tí o bá ń ṣe tó o nífẹ̀ẹ́ sí o lè ṣàṣeyọrí nínú rẹ̀. I have seen a lot of people. mo ti rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. they come to me. wọ́n wá bá mi. say what should I do. wọ́n á ní pé kí ni kí n ṣe. I say what you enjoy doing that's what you should do. mo ní ohun tí o bá nífẹ̀ẹ́ sí láti ṣe ni kí o ṣe. that's what you should go and do. ohun tó yẹ kí o lọ ṣe nìyí. you enjoy driving go and drive. o gbádùn wíwakọ̀ lọ́mọ wakọ̀. you enjoy playing go and play football. o gbádùn eré orí e, eré ṣíṣe lọ́mọ akọ gbá bọ́ọ̀lù. you enjoy preaching go and preach. o gbádùn wíwàásù lọ́mọ àwàásù. Eh, I enjoy this thing but I love to do the other thing there. mo gbádùn ṣíṣe eléyìí ṣùgbọ́n mo fẹ́ láti ṣe nǹkan mìíràn níbẹ̀ yẹn. passionate about your goal. ní ìfẹ́ nípa ìmọ̀ rẹ. when God said this is your ministry. nígbà tí ọlọ́run bá sọ pé iṣẹ́ ìránṣẹ́ rẹ nìyí. face it. dojúkọ. with everything that is in you. pẹ̀lú ohun gbogbo tó wà nínú rẹ. have you ever seen God calling uh, somebody and say face all aspects of life. ǹjẹ́ ẹ ti rí ọlọ́run kó wá pẹ́ nìkan tó ní dojúkọ gbogbo agbọn nínú ayé yìí. it's not possible. kò ṣeé ṣe. there are some ministers. Àwọn ìránṣẹ́ Ọlọ́run kan wà. They are for deliverance. Tán wà fún ìtúsílẹ̀. Some they are to teach. Àwọn kan wà láti kọ́ni. Some they are to preach. Àwọn kan wà láti wàásù. Some they are for healing. Àwọn kan wà fún ìwòsàn. Some they are for counsel. Àwọn kan wà fún ìmọ̀ràn. Faith your ministry. Dojúkọ iṣẹ́ ìránṣẹ́ rẹ. And be passionate about it. Kí o sì nífẹ̀ẹ́ sí. Let's look at Hebrews chapter eleven. Ẹ jẹ́ ká wo Ebéèrú orí kọkànlá. Verse twenty-seven. Ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n. Hebrews eleven verse twenty-seven. He said, by faith. He forsook it, not fearing the wrath of the king, for he endured as seen him who is invisible. 1127. Yes? Amen. Amen. Let's go to number four. Number four. Be bold. Take steps forward. Be bold ní ìgboyà. take steps forward. gbé ìgbésẹ̀ ìtẹ̀síwájú. God is telling you that this is what I want you to do. Ọlọ́run sọ fún ọ pé ohun tí mo fẹ́ kí o ṣe nìyí. Move forward. Tẹ̀síwájú. God is asking you to build. Move forward. Tẹ̀síwájú. Don't say I'm waiting until I get three million naira. Má sọ pé n ó dúró dídì ìgbà tí mo bá ní mílíọ̀nù owó mẹ́ta. Somebody was talking to me recently. Ẹnìkan bá mi sọ̀rọ̀ láìpẹ́. He said a pastor constituted a building committee wọ́n ní olùṣọ́àgùntàn kan kó ìgbìmọ̀ ilé pọ̀ àwọn ìgbìmọ̀ ìkọ́lé. and the building committee went to the pastor. àwọn ìgbìmọ̀ ìkọ́lé yìí wá lọ bá olùṣọ́àgùntàn. they said in this place. wọ́n ní ní ibí yìí. we will not put one block over another block. a ò ní máa gbé bíríkì kan lórí òmíràn. until we get four million naira in the bank. àfìgbà tí a bá ní mílíọ̀nù mẹ́rin owó nílé ìfowópamọ́. that's the building committee. for you. They are waiting until they see before they begin to work. tó They are not prepared to take bold steps of faith. Until we see money like this. We will not put one block over another. Whatever God is telling you to do. Go ahead and do. it. God is asking you to build your house this year. ọlọ́run ní pé kí o kọ́ ilé rẹ ní ọdún yìí. don't be there where will I get money. má sọ pé àdìbò ah, ni wọ́n ti rówó. go to that land. lọ sí orí ilẹ̀ náà. and clear it. lọ kọ́kọ́ lọ pa ilẹ̀ mọ́. if nothing is happening go back and clear it. tí òǹkan kò bá tún ṣẹlẹ̀ tún lọ ro ibẹ̀. if you have money just to buy uh, a block abi what do you call it uh, two blocks or three blocks go and buy it and put it there. tó o bá ní owó láti ra bíríkì kan méjì àbí mẹ́ta lọ kí o lọ kó sórí rẹ̀. if you have money to buy one uh, load of sand buy go and put it there. tí o bá ní owó láti ra irú yẹ̀pẹ̀ kan rà kí o lọ dà síbẹ̀. don't say ah i'm waiting until they give us uh, bonus. mo ń sọ pé mo dúró títí nígbà tí wọ́n fún wa ní owó ọ̀fẹ́ ti buhari o. you may wait forever. o lè dúró bẹ́ẹ̀ títí láé. whatever you have take take step and move forward. Ohunkóhun tí o bá ní gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ kí o sì tẹ̀síwájú. Tẹ̀síwájú. Don't wait for a perfect atmosphere before you take step toward your goal. Má dúró di agbègbè tó pé kó tó di pé ó gbé ìgbésẹ̀ nípa ohun tí o ní lọ́kàn láti ṣe. God told the people of Israel. Ọlọ́run sọ fún àwọn ará Ísírẹ́lì. In that passage we read in Exodus. Nínú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà ní Exodus. I want you to read it again. Mo fẹ́ kí a tún tún kọ̀ lẹ́ẹ̀kan sí. Exodus chapter fourteen verse fifteen. Exodus orí kẹrìnlá ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún. He said and the Lord said unto Moses. Ó ní Olúwa sì sọ fún Mósè. Wherefore, Christ died unto me. Speak unto the children of Israel. Sọ fún àwọn ọmọ Ísírẹ́lì. That they go forward. Wípé kí wọ́n tẹ̀síwájú. Go forward. Ẹ tẹ̀síwájú. Go forward. Ẹ tẹ̀síwájú. I was working in a place before. Mo ń ṣiṣẹ́ níbì kan tẹ́lẹ̀. The manager of the bank. Olùdarí Olùdarí ilé ìfowópamọ́ náà. Was saying inside the banking hall. Ó wá ń sọ nínú ilé ìfowópamọ́. He said don't think anybody can build house with this salary that they are paying us here. wọ́n ní n rò wípé ẹnikẹ́ni lè kọ́lé kọ́lé pẹ̀lú owó oṣù tí wọ́n fún wa níbí. he never knew. kò mọ̀. that the gate man. wípé ẹ olùṣọ́ ẹnu ọ̀nà. was working with him. tó ń bá a ṣiṣẹ́ pọ̀. has two rooms two rooms. ló ti ní yàrá méjì. He was not thinking of building a mansion. Kò rò nípa pé òun fẹ́ kọ́lé ńlá alárinrin. He just bought a plot of land. Ó kàn ra púlọ̀tì ilẹ̀ kan just be room parlour. ó sì kọ́ yàrá méjì. and whenever he want to defecate he will just go outside. ìgbà tó bá fẹ́ gbọ̀nsẹ̀. he will do short foot. yóò lọ gbọ̀nsẹ̀ lẹ́yìnkùlé. but when they are calling landlord in that street. ṣùgbọ́n tó bá ń pe àwọn onílé ní agbègbè yẹn. if he is not there. tí òun ò bá síbẹ̀. they are not complete. wọn ò tí ì pé. but the manager. ṣùgbọ́n olùdarí ilé ìfowópamọ́ lójoojúmọ́. steven a ní stefano ṣó ṣeé ṣe ni. mo ní ah, ọ̀gá it is not possible. <laughs> amen. àmín. àmọ̀ràn bí ní ọ̀yọ́ ni it's not possible. kò ṣeé ah, ṣe. jókòó síbẹ̀ ibi tó máa kú sí nìyẹn. just sit down there you will you dance where you will die. amen. àmín. and the messenger was building his house. ẹni tán sì rán níṣẹ́ níbẹ̀ ó ń kọ́ ilé. that man was waiting for a perfect time that uh, under three months máa parí ilé mi. arákùnrin yẹn dúró di ìgbà pé that within three months I will complete my own building. he may never build any. o lè má kọ́ ilé kankan. take post there. gbé ìgbésẹ̀ ìgboyà. God is telling me that this year. ọlọ́run sọ fún mi pé ní ọdún yìí. I will marry. n ó ní ṣe ìgbéyàwó. n ó gbé ìgbésẹ̀ ìgbéyàwó. n ó sì ṣe ìgbéyàwó. there was a brother. arákùnrin kan wà. in one of our churches. ní ọ̀kan nínú àwọn ìjọ wa. I will marry this year. ó ní wọ́n wọ́n láyà lọ́dún yìí. people are looking at him. àwọn ènìyàn wá ń wò ó. where will you bring the wife. níbo ló ti mú ìyàwó wá. he said I trust my God. ó ní mo gba olúwa mi gbọ́. n ó ṣe ìgbéyàwó. and he started he started. ó sì bẹ̀rẹ̀. the wife came. ìyàwó dé. the do manage whatever. wọ́n ṣàṣe ìgbésẹ̀ tó yẹ kán ṣe àwọn ìgbìmọ̀ ìgbéyàwó. and the day of wedding came. ní ọjọ́ ìgbéyàwó bá dé the brothers they were the one that bought suit for him. àwọn arákùnrin yìí ló ra ẹ̀wù alákọ̀pọ̀ fún. when they discovered that hey <laughs> this boy will disgrace us o. Oh. nígbà tó wá di pé arákùnrin yìí yóò tì wá lójú o. Oh. they bought suit they bought everything. wọ́n ra ẹ̀wù àkànpọ̀ fún wọ́n ra gbogbo rẹ̀ nígbà tó dé ilé ìjọsìn wọ́n sì ṣe ètò ìgbéyàwó bí wọ́n sì ṣe ń jáde ẹnìkan wá ń béèrè lọ́wọ́ níbo ló ń mú ìyàwó lọ ó ní ọlọ́run yóò pèsè ah, ó ní ó oh, nílé. Ah the pastors and all the brethren they ran again they say hey, this brother. àwọn olùṣọ́ àgùntàn àti ìgbìmọ̀ wọn kórajọ pẹ̀pẹ́ arákùnrin yìí o. so he doesn't have house all this. kò tiẹ̀ nílé ní gbogbo àkókò yìí. he say God will provide. ó sì ní ọlọ́run yóò pèsè. before you know it. kí ẹ tó mọ tí ó ṣẹlẹ̀. some people dash down to the market. ọ̀kan àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn sáré lọ ọjà. they bought a pan. wọ́n ra àwọn. bought bed. ẹ wọ́n ra ibùsùn wọ́n ra bought one thing or the other. àwọn ohun tí ó yẹ fún ilé. one of them had uh, one uh, what do they call it uh, um, um boys quarter yóò dáa fún yín jàre. ọ̀kan nínú wọn wá ní ilé tó máa wà lẹ́yìn ìkúlé ilé. I have one boys quarter. wọ́n wá wọ́n ní ọ̀kan níbẹ̀. it's like self contained. ó ní bí yàrá yàrá méjì ní tó ní ilé ìgbọ̀nsẹ̀ wọ́n sì fi fún un. before you know it. kí ẹ tó mọ tó sọ yìí. nígbà tó wà ní ibi ìgbàlejò. they have furnished the place. wọ́n ti parí gbogbo bẹ̀. they have put stove there wọ́n ti fi ohun tí wọ́n fi mọ dáná síbẹ̀. put uh, two chairs there. wọ́n fi àga méjì síbẹ̀. put everything there. wọ́n kó ohun gbogbo tó yẹ. today they finish. Wọ́n gbà tán ṣe tán. Where are you going now? Ó ní bo ń lọ báyìí. God will provide. Ó ní Ọlọ́run á pèsè. I say God has already provided. Wọ́n ní Ọlọ́run tiẹ̀ ti pèsè. Took the wife. Wọ́n wá mú ìyàwó. To the place. Lọ sí ibẹ̀. But today. Ṣùgbọ́n lónìí. He is a landlord. Ó ti ní ilé tirẹ̀. Amen. Amen. Don't wait until a perfect atmosphere is created before you do something. Má dúró títí di àkókò agbègbè tó dára tó kó tó ṣe ohun tó yẹ kí o ṣe. I had a story from the mouth of uh, uh, Vice Chibaju. Mo gbọ́ ìtàn kan láti ẹnu igbákejì ààrẹ orílẹ̀-èdè Ọ̀ṣínbàjò. That they said he should give them somebody that you know that can work outside the country. wọ́n á fún wọn ní ẹnìkan tó lè ṣiṣẹ́ ní ní orílẹ̀-èdè mìíràn. and there was somebody always say I will travel I will travel I will travel. wọ́n ẹnìkan sì wà tó mọ sọ pé òun ó rìnrìn àjò òun ó rìnrìn àjò nígbà gbogbo. so he thought that man is the one they will now nominate. òun wá rò wípé ọkùnrin yìí ni òun ó fi sílẹ̀. and they gave him a caveat that this thing o oh, is twenty four hours. wọ́n sì fún un ní àkókò wípé kínní yòókò gbọ́dọ̀ ju ọjọ́ kan lọ. so you now nominated the man. ó wá fi ọkùnrin náà sílẹ̀. I nominated you. gba mo ti fi ọ sílẹ̀ o. go and supply your passport to the committee that is behind it. ìwé ìrìnnà yẹ lọ fún àwọn ìgbìmọ̀ tí wọ́n ń ṣiṣẹ́ yìí. he ah I don't have passport. ó ní àwọn ò ní ìwé ìrìnnà. <laughs> I don't have passport. N ò ní ìwé ìrìnnà. And you have been saying this all these years. O sì ti ń pariwo èyí ní gbogbo àtọ́dún yìí wá. So he, he was waiting for the time that the opportunity will come. Ó dúró de àkókò. Before he go and apply for passport. Nígbà tí àǹfààní yóò wá kó tó di pé yóò ṣẹ̀ lọ ìwé ìrìnnà. And it was not like these days. Kò sì dàbí àkókò yìí rárá. That you can get passport in one day. Tí o lè gba ìwé ìrìnnà ní ọjọ́ kan. In those days. Ní ìgbàanì. How many of you have ever fainted in passport office before? Ẹ̀yin mélòó ló ti dákú ní ilé níbi tí a ti ń gba ìwé ìròyìn? Or see people fainted there. Àbí ẹ rí àwọn ènìyàn tó ń dákú. In passport office. We will line up like this ẹ ó tò ní. there will be serious fighting. orí ìjà oríṣiríṣi ìjà ni ó wà. that's how the man miss the opportunity. bí ọkùnrin ṣe so àǹfààní yìí nù nìyí. because of passport. nítorí ìwé ìrìnnà. every other thing was prepared for. ohun gbogbo tó kù ni wọ́n ti ṣètò sílẹ̀ fún. I pray for somebody here. mo gbàdúrà fún ẹnìkan níbí. this year. lọ́dún yìí. you will not miss. o ò ní pàdánù. Ah, ah, what kind of amen is that. irú àmì wo nìyí. I said this year you will not miss. Onílọ́dún yìí ò ní pàdánù. I said this year you will not miss. Onílọ́dún yìí ò ní pàdánù. Take bold step toward your vision. Gbé ìgbésẹ̀ ìgboyà lórí ohun tí o yàn. Don't just sit down quietly. Má jókòó jẹ́. Take a step. Gbé ìgbésẹ̀. I heard of somebody in this University of Ibadan. Mo gbọ́ nípa ẹnìkan ní ilé-ìwé yunifásítì Ìbàdàn. All his colleagues. Gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀. They got admission. Wọ́n ti rí wọ́n rí wọ́n ti ráyè wọléwé gíga. school of medicine. ilé ìwé. school of engineering. oníṣègùn òyìnbó. ilé ìwé ìmọ̀ ẹ̀rọ. school of ilé ìwé àwọn onímọ̀ òyìnbó. by the time they give him. ìgbà tí wọ́n wàá fún un ní tirẹ̀. they gave him a course to come and study language. wọ́n ṣàní kó wá kọ́ èdè. which language. irú èdè wo. yorùbá. yorùbá. and he went for it. ó wá lọ fún un. he pursued it. ó lépa rẹ̀. with passion. pẹ̀lú ìfẹ́. he was the only one under the tutorial of that professor of Yoruba in that. Òun nìkan ló mọ̀ ń wà lábẹ́ ẹ̀kọ́ professor Yorùbá ní yàrá ìkàwé náà. All the people they get the mission, they run away. Gbogbo àwọn tí wọ́n gbà ni wọ́n sá lọ. They pursued that vision. Ó lépa ìran náà. One day. Lọ́jọ́ kan. They sent a letter from America. Wọ́n wá rán ìwé kan láti Amẹ́ríkà wá. To the professor of that Yorùbá language. Fún professor Yorùbá yìí. That they need that professor to come and help them to handle the Yoruba language in America. wípé wọ́n nílò professor yìí kó wá ràn wọ́n lọ́wọ́ láti darí èdè Yorùbá ní ìlú Amẹ́ríkà. he replied them ó wá dá wọn lóhùn. he said i'm too old to leave my country at this age and be teaching yoruba language in a foreign language. ó wá mo ti dàgbà jù láti kúrò ní orílẹ̀-èdè mi wá lọ sí orílẹ̀-èdè mìíràn kí n mọ kọ́ èdè yorùbá nítorí náà n ò ní lè wá. they now replied him. wọ́n wá dá a padà. say recommend one person for us. wọ́n ní fi ẹni fi ẹnìkan lélẹ̀ fún wa. that you trust. èyí tí o tí o gbẹ̀rí rẹ̀ jẹ́. that can do it the way you can do it. tí ó lè ṣe bí o ṣe lè ṣe. he looked around. ó wá gbòòyè káàkiri. he kò rí ẹnikẹ́ni. but only this brother. àfi arákùnrin yìí nìkan. and he said ó he is the only person that is left. ẹnìkan tó kù náà nìyí. and he wrote back to them. ó wá kọ ìwé padà sí wọn. he said I have only one person. ó ní ẹnìkan ni mo ní o. he is the only one I can trust. òun nìkan ni mo lè fọkàn tán. Currently, he is still a student. ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ ilé ìwé sì ni. maybe in the next one year. bóyá ní ọdún kan sí àkókò yìí yóò gbáradì fún yín. and they replied. wọ́n wá dá a padà. say we are ready wait. wọ́n ní àṣetán láti dúró. I pray for somebody. mo gbàdúrà fún ẹnìkan. your blessing. ìbùkún rẹ. in twenty nineteen. ní ọdún ẹgbẹ̀rún ọdún. you will not miss it in Jesus name. o ní pàdánù rẹ lórúkọ Jésù. you will not miss it in Jesus name. o ní pàdánù rẹ lórúkọ Jésù. sit down. jókòó. and they waited for the man. wọ́n sì dúró fún un. young man. ọ̀dọ́mọdékùnrin. and by the time he wrote. iṣẹ́ ìgboyà láti tẹ̀lé ìlépa rẹ̀. and progress came. ìtẹ̀síwájú sì wá forward. ó sì tẹ̀síwájú. concerning somebody here this morning. nípa ẹnìkan níbí lówùrọ̀ yìí. this year twenty nineteen. ní ọdún ẹgbẹ̀rún ọdún méjì ọdún mọ́kànlélógún. where you are last year. níbi tí o wà lọ́dún tó kọjá. that is not where you be this year. ẹ̀kọ́ ni ó wà ní ọdún yìí. your amen is not born again. àmì rẹ̀ ò tí ronú gbìwàdà. I prophesy mo sàsọtẹ́lẹ̀ by the spirit of prophecy pẹ̀lú ẹ̀mí ìsọtẹ́lẹ̀ that this twenty nineteen wípé ní ẹgbẹ̀rún ọdún méje ojú mọ́kànlélógún instead of moving small small small small tó fi yẹ kó o díẹ̀ díẹ̀ you will move fast in the name of Jesus. ó lórúkọ Jésù. I say you will move fast in the name of Jesus. ó rìn níyá lórúkọ Jésù. I say you will move fast in the name of Jesus. ó rìn kankan lórúkọ Jésù. I declare mo pàṣẹ. that every stagnation of twenty eighteen. wípé gbogbo gbèdéke ní ọdún tuntun. we give way in the name of Jesus. ọlànà lórúkọ Jésù. every leakage. gbogbo tó ń jò. that has been stealing your money. ètò ti jí owó rẹ. in twenty eighteen. ní ọdún tó kọjá. by the spirit of prophecy. pẹ̀lú ẹ̀mí ìsọtẹ́. they are blocked in the name of Jesus. ìpa lónìí lórúkọ Jésù any evil hand. ọwọ́ ibi ìyówù. that is holding your legs. èyí di ẹsẹ̀ rẹ mú. from moving forward. láti lè tẹ̀síwájú. I cut them off in the name of Jesus. ṣé wọn lórúkọ Jésù. You that God has given spiritual wings to fly. Ìwọ tí Ọlọ́run ti fún ní ìyẹ́ ẹ̀mí láti fò. And the enemy is holding you down. Tí ọ̀tá sì ń dá ọ dúró today. lónìí. the liberty of the spirit. ìtúsílẹ̀ sínú ẹ̀mí. is hereby given to you in the name of Jesus. àwọn ìwọ lórúkọ Jésù. every power. gbogbo agbára. that is limiting your movement. èyí ṣe gbèdéke ìtẹ̀síwájú rẹ. to where you want to be. lọ síbi tí o fẹ́ wá. such powers. agbára náà. that lose their power in the name of Jesus. wọ́n sọ agbára wọnù lórúkọ Jésù. He said, I shall decree a thing. Ó ní wọ́n pàṣẹ nǹkan. And it shall be established unto me. A sì fi ìdí rẹ̀ múlẹ̀. And the light shall shine upon my path. Ìmọ́lẹ̀ yóò sì tàn nípa ọ̀nà mi. I speak as I am sent. Mo sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni mímọ́. Today. Lónìí. You will move forward. Ó tẹ̀síwájú. You will move forward. Ó tẹ̀síwájú. You will move forward. Ó tẹ̀síwájú. He said the word that I speak. Ó ní ọ̀rọ̀ tí wọ́n sọ. They are spirits. Ẹ̀mí ni wọ́n. And they are alive. Ìyè sì ni wọ́n. That's why I'm speaking into your life. Ìdí nìyí tí mo fi ń sọ̀rọ̀ sínú ayé rẹ. Everything that is dead. Ohun gbogbo tí ó ti kú. In your life. Nínú ayé rẹ. From today. Láti òní lọ. They will come alive in the name of Jesus. Wọ́n wà láàyè lórúkọ Jésù. I prophesy. Mo sọ àsọtẹ́lẹ̀. That your business that is dead. Wípé okòwò rẹ tó ti kú. Your career that is dead. Iṣẹ́ ọwọ́ rẹ tó ti kú. Your ministry that is dead. Iṣẹ́ ìránṣẹ́ rẹ tó ti kú. We come alive in the name of Jesus. àyè lórúkọ Jésù. This twenty nineteen. Ọdún ẹgbẹ̀rún ọdún méje ọdún mọ́kàndínlógún yìí. What has been difficult for you to achieve last year. Ohun tó ti nira fún ọ nígbà ní ọdún tó kọjá. Will be easy for you this year in the name of Jesus. Yóò rọrùn fún ọ yìí lórúkọ Jésù. Bible say, Is anyone sick among you? Let him call for the elders of the church. Let them pray over him. Anoint him with oil. And the prayer of faith shall save the sick. Ó ní àdúrà olódodo yóò sì wú aláìsàn. All of you that are here. Gbogbo ẹ̀yin tí ẹ ṣàìsàn. And sickness has been wasting your money. Tí àìsàn sì ti fi owó yín ṣòfò. Last year twenty eighteen. Ní ọdún tó kọjá. This year. Ní ọdún yìí. twenty nineteen. Ẹgbẹ̀rún ọdún méjì ó lé mọ́kànlélógún. You will live in health in the name of Jesus. Ó ń gbé nínú ìlera lórúkọ Jésù. God will strengthen you in the name of Jesus. I said God will strengthen you in the name of Jesus. It is well with you. Ó ti dára fún yín. In the name of the Father. Lórúkọ ti Bàbá. And of the Son. Àti ti Ọmọ. And of the Holy Ghost. Àti ti ẹ̀mí mímọ́. Shout to the Lord amen. Àmì ah, mẹ́ta lọ́wọ́ òkè. Amen. Amen. God bless you. Ọlọ́run á yín. I say God bless you. Mo ní Ọlọ́run á yín. I say God bless you. Mo ní Ọlọ́run á bùkún yín. Sit down. Ẹ jókòó. If you want to bring your tithe, you are welcome.